عليكم السلام ورحمة الله وبركاته لا قسم لهم أترى الكيد من أجل أعطاني والحمد إنهم ضاعوا من أعضاء الله abẹ́lẹ́ fún àwọn olùkọ́ wa lẹ́yìn báyìí tó ń bá ìwà ìwà tó wà nínú àwùjọ tó ti ní ká ní ká ní ẹni tó ti ní yá fún ọ̀gá ìlú orí ẹni tó ní yá fún ní ìta ẹ̀rọ ní ìta ẹ̀rọ yẹn táwa ní ọ̀gá ìgbà lára tó ní yóò rọ̀ ọ̀gá ìlú láti ọ̀gá ìlú. Thank you. èyí bá rẹ̀ من حيث الجنة هنا أخذ مدوية بنت دوري nǹkan yíyàtọ̀ lórí àwọn àmàlẹ́ tá a fẹ́ Mo bá a ó sì jẹ́ pé wá pàmì nígbà yẹn ló wá àwọn àdìgbà abẹ́rẹ́ ní kẹ́sì bẹ́ẹ̀ sáńtà afẹ́ ẹ̀yìn ẹ̀fẹ́ yòókù sẹ́wọ́n yòókù sẹ́wọ́n wá pàmì nígbà yẹn. kéde lórí ẹ̀sùn rẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ wa. ó gbọ́dọ̀ jẹ́ pé jẹ́ lẹ́sìn rẹ̀ náà làwọn akẹ́kọ̀ọ́ rẹ̀. lábẹ́kú ẹ̀sìn ẹnìkan ó fi yígbà ó máa ní wọn àwọn èèyàn gẹ́gẹ́ bó ti wà àbẹ́ẹ̀kọ́ ìyá ti sọ ọ́ láti lóko yìí díìkù ìsìlẹ̀ kó fẹ́ tẹ́lẹ̀ kó fẹ́ fẹ́ gọ́tà àdúgbò la ọdẹ́sàlẹ̀ wọn á lọ rẹ́sì gíga abẹ́rẹ́ kan jáde láyé wọ́n fẹ́ fẹ́ sàárè rẹ̀ ẹ̀rí pé irú mọ́tò báyà yẹn àǹfààní wọn fẹ́ fẹ́ látara gíga yẹn. هذه المنطقة وهي مباعة عذاب المؤمنون يدعون للمسجد كقول كنا كاي لا يقاتل كاي كنا ولا كاي كاي كنا كنا عذاب pẹ̀lú ẹ̀tọ́ náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún rẹ́ǹtì gíga gíga wa ni wọ́n rẹ̀ ti dé ó fẹ́ lọ kọ́lé wọ́n fẹ́ lọ sí àgbẹ̀ jáfà ní wọ́n lò sí ẹ̀ ánúbíà lọ́ọ̀ta ẹ̀kọ́ kùrá là báyìí àwọn lọ́rọ̀ wà pé ìsìláàmùlá èyí tí ẹ̀sìn mọ́wọ́ tó dáa ó gbọ́dọ̀ jẹ́ kí ni o ó gbọ́dọ̀ jẹ́ máa ń bá túmọ̀ mímú àìyáná yóò sì jẹ́ pé láti ṣe owó ìṣẹ̀yà láti àtúntò lé lórí. ìkẹta pàtó kan láti àtúntò lórí. mọ́tò yìí ni àtúlé yìí ni mo fẹ́ rẹ́ǹtì ẹ̀ mọ̀àyánà afẹ́fẹ́ àǹfààní ilé ilé yẹn bákòókò kan bákò padà kú bẹ́ẹ̀ káàkó kọ́kọ́ wọlé ẹni tó lè lé padà ìta gbogbo ilé rẹ̀ náà wò káàkó rẹ̀. Pàpàdé bàbá nà ní dáàrí àwọn ẹ̀jẹ̀ àti bàbá lágbàdé àǹfààní yẹn lé ẹ̀sìn wàrà fún un náà kì í ṣe ilé lókè fún wa bá ń gbé lọ àádá kẹyìn rẹ àádá ìwé ìlú padà kódà tó bá wù ú nígbà míì lẹ́yìn ìwé ọ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nígbà tó bá ti ti ara rẹ àbí ìwọ náà ti wọ rẹ sí ìdínà rẹ tí wọn náà tí wọn náà tó ń ṣe rẹ wọ́n ń wọ́n lórí lẹ́yìn láti fi wọ́n ti tẹ́lẹ̀ wọn láwa náà wọ́n ti tẹ́lẹ̀ wọn lórí ẹ̀rọ Sọ́dọ̀ fún wa ẹja ti bẹ̀rẹ̀ fún wa lọ́wọ́ tó ń bọ̀ ọ̀pọ̀ ìpàdé láti fi wà lórí ìdílé ní lẹ́yìn tó wà fún ọ̀pọ̀ ìpàdé tó wà lórí ìdílé. Olùdíje lẹ́yìn, ọwọ́ rẹ̀ yẹ kẹ́ sí aṣàgbá yẹn ní ìlànà tó bá kà á bẹ̀ náà. Wọ́n ní àwọn ọ̀gbùn wa àbí sábà láyé irú kẹyẹ yorùbá wà láti ìgbà yorùbá kò sàlàyé irú kẹyẹ tó fẹ́ pé ìkànnì ọkàn wà lọ́sọ̀ wá sí ọmọ sábà lẹ́sẹ̀ nígbà báyìí tí ó sì jẹ́ mùsàkà àdùnnà àkókò tá a fẹ́ pé ìlà ó jẹ́ àkókò tá a fẹ́ pàṣẹ láti ìlú ìlà àti ìlú ọ̀dọ̀ kan ọjọ́ kan wọ́n bá tẹ̀lé àbí ó sì jẹ́ àwọn àlà àmàlí àbí ilé kan lẹ́nu tó ń fẹ́ lọ́wọ́ nígbà pàtàkì níta káàkiri owó náà ara ìjà rọ̀ ara kí ni ara ìjà rọ̀ ẹnu ìjẹun àwọn àbúrò rẹ̀. ẹni pé ẹni yẹn gbẹgbẹgbẹ kọ́ ni ara ìyẹn mi lọ sí pé nígbà wọn sọ̀rọ̀ lórí ilé ìyẹn ẹrú ìwọ lórílẹ̀ ẹrú ìwọ lórílẹ̀ tó pé ẹrú a lè ara ìyẹn. ẹ̀rú orí àwàrà ni mo rò pé ṣùgbọ́n ẹni tí ó ó pàṣẹ pé ó ti ọmọ ti tẹ́ kò wọlé sáfẹ́ nọ́mbà àtúntò ń lọ ẹni tó gbà gẹ́gẹ́ bí ẹni tó wọlé tẹ́ tó bá ti fi tẹ́lẹ̀ náà ó rò wọ́n lọ́wọ́ ẹni tó gbà ẹ̀wà lè mẹ́rin tó wá lọ́wọ́ nílé. bulan lagi kita baik-baik. Mampan aku mereka orang yang berlaku. Walaupun ini iwat kalau mampan. Wala masalah ni awal mampan yang kuat. Kuani wala tarikh mustaqbil wala wala min syururi sihhatul jawa. Kau tahu dari mana kata dia ó kó àwọn ẹgbẹ́ tó lè mú ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ lálàáfíà òmìnira. bákan sọ àwọn ìran sí ìjà ọ̀rọ̀ wọn á lákòókò wọn láti tó ní oúnjẹ méjì kàkà lókè wọn ní bàbá òṣùwọ̀n á fi lu àlàmọ́ ìfara wọn dábàá ní ìjà ọ̀ àti ìfẹ́ òṣùwọ̀n tó wáyé lórí àǹfààní tá a fẹ́ ṣe lórí ìyẹn ẹ̀rọ orúkọ ẹni bá rẹ̀ ti lé wọn ó sọ fún pé èyí ò lò ó nílé ìjọba ìdílé tó ń ó fẹ́ gbalé wàá máa wo ohun tó lé kú mẹ́fà lómi. ṣé ilé kú mẹ́fà tó mú wọlé sani bọ́ọ̀lù fún mi àti ìgbà tó ti lè fi jẹ. ṣé pọ́ńtù bá ti wà nínú ìgbà yẹn? mo rò pé torí pé kí ni ara àwọn sáà tó ń sí ìlọ́ọ̀rẹ́ ìjà ọ̀pọ̀ nìyẹn àwọn àǹfààní tó wọ́n ní nínú ìwé nìyẹn. gbogbo bá àwọn ọmọ yìí òun lè fẹ́ sọ pé a tún ìgbé lórí lẹ́sìn òun pé ilé tó gbà tí kò tó ní kò ní géètì kò ní fẹ́ǹsì òòlù ìwé ilé tó ní fẹ́ǹsì kò ní géètì tó ní wọnú ilé tó wà yìí mo rò pé yìí wà àlùkò àwọn ìyàwó wà nínú méjèèjì àǹfààní tó ń fi ìyẹn yàtọ̀ bá bàá lóde nẹ́gbẹ̀ẹ́ pé ákùrù àlá máa ń fààní àǹfààní yẹn lẹ́gbẹ̀ẹ́ tá a ti tẹ̀lé lórí kìí ti ti pẹ́pẹ́ a ti tẹ̀lé lórí nínú àtàlẹ́ mo wọ́n lè fi orúkọ bẹ́rẹ̀ sílé bẹ́ẹ̀ alákòókò tó ti di gbogbo ẹgbàá yálà ìṣẹ́ tó yà ìṣẹ́ tó wù náà ṣe wọ́n ní kí wọ́n máa mẹ́ta rẹ̀ lọ́kùnrin kan. wọ́n náà wò pé àtúntò wà lẹ́yìn náà àkókò tí ìwé wà lẹ́yìn náà ó sì ń kàn wọ́n tọ́ ka ìwé kọ́dà nígbà tí ìwé lọ́wọ́ àwọn ọmọ bá àgbà wà láàrin ìta ọ̀sán lọ́dún. ìwé ìtàn ọmọ bá àgbà wà láàrin ìta ọ̀sán lọ́dún yìí kò ní bẹ́ẹ̀ kò ní géètì kò lóni mo rò pé ẹni pé àǹfààní ẹ̀ ti yàtọ̀ síra tó ti bẹ́ẹ̀ náà kìí fún wa ṣe pé ọbẹ̀ ra lé ẹ̀ ń sọ̀rọ̀ lórí àǹfààní tó fẹ́ ló fẹ́ sílẹ̀ dàbí ìrìnàjò tó lẹ̀ ṣe. òun náà ti sọ fún wa pé ìyá pàrọ̀ sí ní àlàákùnrin gbólóhùn ta sọ pé àlàákùnrin ó ti jáde kó lẹ̀ àlá rọ́pọ́bà ẹ̀rú fàlà ìdáná ìjà ẹ̀rú àlejò ní ìyá ọ̀rọ̀ wàyí nàbà ìdáná lẹ́yìn àdìsẹ́ ẹ̀rú bẹ́ẹ̀ àlókò lápò yìí torí pé ẹ̀rú tó rà àbí ẹ̀rú eléyìí tó ń jẹ́ lọ́dọ̀ rẹ tí ń sáfàánì fún ọ wá sí ilé tí ń sáfàánì fún ọ kó tó kíni kó ti rà á lè fún ìgbà tó wá jẹ pé òun fẹ́ lọ́wọ́ rẹ. ṣùgbọ́n rọ́dúnrún àtìlẹ́sà tó tó tó sẹ́kù sí pé ó yá mo fẹ́ fún ìgbéró àti wájú ilé ìwòsàn blood baby ni wàá ẹ̀jẹ̀ ń lọ ẹ̀jẹ̀ ń bọ̀ èrè ló ń lọ bá sẹ́yìn ìgbà wọn èrè ló ń lọ bá sẹ́yìn èrè ló ń lọ tí wọ́n bá ti wọ́n ti sọ́n sọ́n sọ́n sọ́n yára ẹ̀jẹ̀ tó ń sọ́n yìí sọ́yìí sọ́n náà wọ́n sọ́n ó jẹ́ tẹ́lẹ̀ five thousand.

káyọ̀ bẹ́ẹ̀ ni ṣé màgbà tẹ́ ta fún ẹ̀rọ àgbà tó ti dùn. Wàhálì pé ó bá ní tuntun náà ẹ̀rọ tó fi ní lè kó fún ní mẹ́ta fún náírà. Ṣùgbọ́n ẹrú ìjẹ́bẹ̀ tó wọ̀ ló ní bí ó jẹ́ lábẹ́ rẹ̀. Tó o bá tán owó ìyẹn láyé tó wà ní pàtó kò ní ìṣẹ̀ka tó lọ́nà ẹ̀rọ tó tó pé ń jàǹfà ní ìjẹ́gbẹ́sì rẹ̀ ó yàtọ̀ sí àǹfààní ẹni tó fẹ́ tó fẹ́ dàgbà jù. Nẹ́bí ló ń gbé áfíìsì náà sọ yẹn o yáfáró ìlú ọgọ́kọ̀bà. Bàlá Yorùbá máa ìyá ọ̀pá àti orí ìyá ọ̀rọ̀. Kí láwa tó bẹ́ẹ̀ àlàbò? Àǹfààní ìṣẹ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ní ìtàpá lórí ìgbà Ṣé wàá ti ní ìtàpá lórí ìgbà wọ́n ní àlùmáàlì yẹ̀dú ìdáwò láti àbàdàbà ẹ́ ìdílé ìlú ìlú àbàdàbà. ẹgbẹ́ ìgbàlódé ọ̀rọ̀ ìwà ìlú ẹ̀rú ó lè gbé lọ́wọ́ láti ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú العبد وما يبتلونه منه لسيده ẹrú àtijẹ́rú ni dúkìá olówó rẹ̀ ń pè ìyẹn òkúta tó bá wọn fẹ́ lójú ìdílé òun náà tó fẹ́ ìgbàgbà lọ́pọ̀ ilẹ̀ tó bá gbẹ̀ òun ò lè wọlé fún mi ìdárọ̀ bá ìsàgbà kíláàsì o bẹ́ẹ̀ ìlànà ti rìn tẹ̀wé tiẹ̀. bákan wọn tó lù ú wá a ní ó gbọdọ̀ jẹ́ máa ń fa àtúntò mùbá àǹfààní ta fẹ́. wọ́n lé ní ẹ̀yà parí síbi ní àlàáfíà alàlè máa ń fa àti àlùmọ̀ àbúrọ̀mà. wọ́n lòun náà ti jáde tó fẹ́ o. àǹfààní mi sẹ́yìn lóòótọ́ ṣùgbọ́n àǹfààní ta tẹ̀lé wọ̀ mo rò pé àǹfààní ló bínú tá a ṣe léèwọ̀. àwọn ọmọbìnrin lébìrì arákùnrin kan ó lọ pé àwọn ọmọbìnrin lébìrì lọ́jà níbi ní ọmọ tó ń lọ́jà ń kú ìdíkọ̀ ọ̀dà kò tó ń lọ́jà ń kú láwọn tó máa bá wọn lọ ṣiṣẹ́ wà bẹ́ẹ̀. wá sí àwọn méjèèjì ní sábà àwọn méjèèjì ó wá sí fún àwọn méjèèjì tọ̀. ẹ̀mí ìdílé náà ló fẹ́ lọ ṣe ṣe ló kù ní ọjà wọn. ìtàn àwọn méjèèjì tètè owó sọ̀rọ̀ ìlú wọn wà fún àwọn méjèèjì. mo rò pé làbújá ọkọ̀ fẹ́ fún wọn sí. mo rò pé ó wá sọ fún àyẹ̀wé ẹgbẹ́ òkú ó ṣe é òun pé ó bá ìgbàgbọ́ ó ka gbogbo rẹ̀ nílé ó lù gbogbo nílé wàá sì bá wọn tí gbogbo wọn sì wù nílé èyí ló dà ọmọ ìwà tẹ̀lé bá débẹ̀ wọ́n wá débẹ̀ wọ́n wá débẹ̀ tó ní àgbà ten thousand naira tó àgbà ten thousand naira lágbègbè. ìkejì wa ń bọ́. tẹ ẹkú bá tuntun náà lọ́wọ́ ẹ̀dá abẹ́ kọ́ ó wá sọ fún èmi pé ìwọ ọ̀rẹ́ lè fẹ́ gbìn tẹ́tọ́ ọ̀rẹ́ kó fún ọ̀rẹ́ pé nínú yàrá ó dá lórí ara lẹ́tọ̀ọ́ fún wọn ní àyè fún wọn àrọ́ lẹ́tọ̀ọ́ irú lábẹ́ yẹn àrọ́ yìí mọ́tò alákọ̀ọ́kọ́ wá ó wà já ìlú nígbà tó wáyé fún mi náà nìyẹn mọ́tò yẹn kó náà ní kọ́kọ́ bọ́ọ̀lù torí kó tó kó tó ti pa á lórí ìlú láti ìlú lọ́wọ́ ẹ̀ ti tẹ̀yẹ wọ́n bá àtẹ̀yẹ báyìí ṣùgbọ́n ẹnì kejì lọ́wọ́ ẹ̀ ti gbọ́ àrọ́ọ̀mù ni wàá rọ̀ mọ̀ èyí ń ká kú òun yẹn ìyẹn ló fà láti sọ pé àwọn ọmọ tó wà ní pọ̀ ìdí àrà mọ̀ lọ́wọ́ tó bẹ̀rẹ̀ wọ bísíǹnẹ́sì wọn là wọn bísíǹnẹ́sì wọn bísíǹnẹ́sì wọn pọ̀ olóṣèlú àtẹ̀wọ́ náà jẹ́ wọn àyà wọn. Kókò kókò tó ń bọ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ àbí ó ti lọ sọ àwọn tí ìgbà tó nù láti wá rí kò ní pẹ́ yìí ó fẹ́ ní kọ́ láti lọ́jọ́ tó kọ́ láti fẹ́ láti ní àwọn àwòrán ẹ̀ ìdí máa ń kọ́ ẹ̀rọ àwọn ìkórè wa bá dùn létí ó sì lè máa jáde létí àwọn ní wọ́n mọ̀ gbọ́ táwọn òsì ní láyìn yẹn kí wọ́n lè máa gbé ìdí àtọ́wọ́ ẹ̀ àwọn ṣe ẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn ọ̀gá rẹ̀. torí ti eléyìí wọ́n sọ̀rọ̀ ikú wa pé wọ́n gbọ́dọ̀ jẹ́ ọ̀gá wọ́n wá ní ákíwì yẹn ó ti yọ àlùmọ́ńgá àwọn náà ó ti yọ kó bẹ́ẹ̀ tó kọjá bẹ́ẹ̀ tó wò lójú ọbẹ̀ yá nǹkan kan wọ́n ẹ̀ ìjà ìlú ti sọ èèwọ̀ tàbí ilé ìwọ̀ lójú ìwọ̀ bẹ̀rẹ̀ náà ṣe ẹni tó yá jíjà tó lọ ẹ̀rọ ìjáde mo rò pé àǹfààní tó ní ẹ̀rẹ́ ṣe fún bàbá tó ń lo ìtura ní àǹfààní tó jẹ́ ìwé láti àwọn ọ̀rọ̀ rẹ̀. ṣùgbọ́n ní kúrẹ́ǹtì ẹ̀ tó ti jẹ́ bọ́tà nǹkan ẹni láǹfààní tó àárẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n ti fẹ́ fún ọdún ẹgbẹ́ tó ti láǹfààní tó fẹ́

ọgbọdọ gbọ́dọ̀ jẹ́ irú àǹfààní wo ni wọ́n lè mo rò pé wọ́n láàrin wọn láti sọ pé yàtọ̀lùkù àdìmọ́n bá àtòlùbọ̀ nígbà àǹfààní táwọn ti jáde tó gbé jáde. ti bákan náà wọn kọ́ ní àìsàn àjánà ó sì tún gbọdọ̀ jẹ́ lórí onílé òkàtà àgbàdá yẹn yẹ lórí kíni onílé òkàtà àgbàdá yẹn yẹ ṣé mọ́tò ní ìjọba lọ́sà pàrí kẹ̀mí àbílé òun ìjọba lọ́sà pàrí kẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kíni lọ́wọ́ ẹ̀ ṣe lé lọ́wọ́ ẹ̀ ṣe lé lọ́wọ́ ẹ̀ àbí mọ́tò lọ bẹ́rẹ̀ àbí mọ́tò lọ bẹ́rẹ̀ ọ̀rọ̀ jámù. ó gbọ́dọ̀ ṣàṣà yẹn nínú nígbà mọ̀ pé ìjọba yìí àbí tó ń jẹ́ sínú pé yóò kọ́ fún ẹ̀yẹ́ ṣe rí fún tí wà lọ́rùn tọ̀. bákan náà èyí tó ti sọ náà ni pé amẹ̀lí màálù màálù ọgbọ̀rọ̀ jẹ́ iṣẹ́ náà ní káwọn tó ń fún ẹ̀ sí náà lọ́wọ́ wọ́n lè dáwọ́ sọ̀rọ̀ ẹ̀ fún mọ́tò nínú anẹ̀lì ìyá ọ̀gá rẹ̀ pẹ̀lú àlàyé táwọn ti gbá sí ibẹ̀ láti wá bẹ̀ ṣe abẹ́nulé ìjárọ̀ náà lé ìjárọ̀ fún ọ̀rẹ́ rẹ̀ tó kún fọ́nà lé anáwó ìhàwọ̀ ìran alákọ̀ọ́kọ́ أتكون الإشارة على منفعة أي مؤجلة أو أي مرفعة ó gbọ́dọ̀ jẹ́ pé ìtakókò ìjábọ̀ wa yóò máa wáyé lórí àǹfààní kan tá a sàdáni rí ẹ̀. àbí tá a sọ tó ṣe rí ẹni ẹni ó ti sẹ̀ bá tó ṣe rí. Mọ́lákòókò èyí tó jẹ́ àǹfààní ìjọba sọ tó ṣe rí. Òun náà ní ká sọ pé ajá òkúta á ti dà ọ́. Mo gba ilé ìlọ́wọ́ rẹ̀ nítorí èrè lẹ́sìn ọdún mélòó lẹ́sìn yìí gbogbo àlẹ́ yìí ti dalẹ̀ rẹ̀ wọ́n á rí ilé ìwà yìí wọ́n á já nìyí. Tàbá ní bàbá níbẹ̀ òun yóò lọ sí wọlé lọ yóò dé bẹ́ẹ̀ bá wà lọ tó yóò fà kó lẹ̀ láwà tó lè. Bákan náà, wà ní sáà lè mọ̀ ojú èyí tó jẹ́ ìtaaròyìn òun náà ni lágbàdo pé á dá sí kàbà irọ́ ẹ̀ bí ó sọ wọlé yìí ó ní mo fẹ́rẹ́ sí bàáyọ̀ rẹ mo náà sí bàáyọ̀ láǹfààní tó bá tó bẹ̀. mo fẹ́rẹ́ sí bàáyọ̀ rẹ ìgbìmọ̀ yá bàáyọ̀ rẹ. bàyìrọ̀ ló lọ́dọ̀ wa ṣùgbọ́n wá sọ fún pé bàyìrọ̀ mọ́tòkú kádà eléyìí tó rí báyìí eléyìí tó rí báyìí lápẹ̀tù ètò ìwé wa àgbọ̀n ní ẹgbẹ́ mo fẹ́ rí ràǹfùmí rẹ̀ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó lè jẹ́ nàìjíríà ó sì lè fún àyàfi ìwà ọ̀sẹ̀ náà. kíyèsí ra ẹgbẹ̀rẹ̀ nípa rẹ̀. Kéèyàn sọ pé mo fẹ́ rẹ́sì làákùn rẹ̀ mo fẹ́ rẹ́sì làákùn mi lọ́dọ̀ yìí. Ṣùgbọ́n irú làákùn tí mo fẹ́ òun lè fi ó lè rẹrù dáadáa. Mo rò pé ẹ̀kọ́ sọ ilé ìdìbò ìdìbò ìdìbò. Kí ni pé àkókò wà ń lẹ̀ báyìí? ó mọ̀ pé yẹn ń là sí ó wá sọ fún mi pé ó fẹ́ lẹ́sìn ìgbà òun tó lè rẹrù dáadáa. ìdánilẹ̀ abẹ́ni tó sọ pé mo fẹ́ gbalé ilé wo tí ìbẹ́ni pàtó mo fẹ́ gbà tó lónìí tó ní géètì tó ní lẹ́yìn mo rò pé tó ní wọlé a olùdókòwò wọlé ìmọ̀ ikú kẹ́kọ̀ọ́ dà o tó yẹ mọ́ o tẹ́lẹ̀ pé kò sí lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ bọ̀ ṣùgbọ́n ti sọ fẹ́ nìyẹn wípé irú ìgbà tó lò fẹ́ tó lò fẹ́ gbà lélẹ̀ ákìtì yẹn náà bó ti sọ yẹn náà wọ̀ àwọn ẹni ákìtì yẹn lè wà láàbùkù yóò wá sí sẹ́mi lọ́wọ́ àyíká yẹn lọ́wọ́ àti àpẹẹrẹ láwùjọ láwùjọ ara tí mo lọ ní ọgbà lọ sí ìlú ọ̀hún. mo rò pé wa tí wọ́n lábàá tó láti ṣe pẹ̀lú báyìí báyìí tí wọ́n ti lágbára àwọn bá ń sọ wọ́n ní àgbáyìí ó máa ń túmọ̀ bìmánà àdìjámọ́ àwòrán ọ̀hún. بمعنى ماذا؟ الجمل أو yóò jẹ́ ọlẹ́ tí wọ́n rà fún ní akọ àbí tí wọ́n rà fún ní abo. tẹ́lẹ̀ bá ti mọ̀ yí pé inú ìṣèlú lágbára tabali jamal ẹ̀rọ àkókò náà ní jẹ́ abẹ́kọ̀ọ́ tabali náà mọ̀ àkókò náà ní jẹ́ bẹ́ẹ̀ tabali nínú náà gbọ́ làkókò náà ní jẹ́ bẹ́ẹ̀ náà láyé àwọn ọmọ rẹ̀ tabali nínú yẹ́sùn ìgbà ìdàgbẹ́kẹ̀ẹ́ Akora fún àkàbọ̀rà fún àwọn òní àti ìrìnàjò. Tabawa ní àlìjámàdì káàkọ̀ ìmọ̀dá ìlẹ́kẹ̀ akọ̀rà fún ìrìnàjò. Tabawa ní náà kọ̀ọ̀kọ́ àbúrà fún ìrìnàjò. Ló bá tó ṣe pé kábàlọ́ ọ̀rọ̀ àti kábàlọ́ ọ̀rọ̀ rẹ̀. Kí ló ń wọ́n tí ó jẹ́ alùpọ̀lù kí ló lè alùpọ̀lù kó lágbára dáadáa èyí táwọn ọ̀rẹ́ rà wọ́n lé alẹ́ ti balaga alàlẹ́ àkọ́lù àbá àtàwà ó ti gbọdọ̀ tó ọdún mẹ́rin ó kéré tó ọdún mẹ́rin sókè ó gbọdọ̀ tó ọdún mẹ́rin sókè èyí tó ọdún mẹ́rin sókè ara yìí ní báyìí torí pé kí ni wọ́n ní yẹ́kùrú lè kùrú àwòrán àbò. ó ti gbọ́dọ̀ tó rìn dáadáa àbí ó ti gbọ́dọ̀ lè kẹ́rù dáadáa kéyìn yẹn ti gbé kí o àlùkò ọ̀rọ̀ yẹn táwọn ọ̀rọ̀ yẹn lára dáadáa. Nyɛrɛ ko alu ayi nira ko wani yɛrɛ la ko. wọ́n ní kúkà fún àjẹ́lẹ̀ fún ẹlẹ́dẹ́gbẹ̀ lọ wọ́n máa ń bá wọn kó wá bò mẹ́nà lè jẹ́ ẹ̀yọ́ wà ní ẹ̀rọ. nígbà mi wọ́n ní wọ́n ti dákọ́lámù ayélujára lè ní ìdáwọ́ alàgbàwá ìṣàkùnrin àgbà. على الزواج مستقيم أحسن لغة كل مباراة àwọn kọ́tà ti mọ̀ nínú eruku àti ìjẹra ẹlẹ́sẹ̀ lẹ́nu pápá jùlọ gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ lẹ́nu tó bá ti lè o. màdù lè lò wọ́n ti wọ́n lọ́wọ́ fún mi. wọ́n ti wọ́n lọ́wọ́ fún mi. àwọn máa ti wọ́n lọ́wọ́ fún mi. wọ́n á padà wọ́n ní ìlú kókó wọn àti ìlú kókó wọn. nínú àwọn èdè yìí nínú abákanú àwọn èdè àwọn lugard wọn wà ní láàbù lùgà mẹsùn ẹdùnúyà wà àrọ́níyà wọn làwọn wọ̀nyí ìsìlámù alàlùfẹ́ náà àwọn ọmọ bàbá máa ń lò kede tàbí wọn تبقى يتكلم بعد كده عيب يقول كده فلو بعد كده عيب يقول كده يقول لا إذا بكيت لا لولي لا تقدر عليه وكل ما يحمل أعمالا بقوة الكلب لا تقدر عليه nínú àwọn dábàá mo rò pé àbá ń lè wa ilé ìdájọ́ ní àkókò àwọn mọ́jáwé lóla náà bídájú wa lọ́dẹ̀ ní pé kẹ́yìn kan wá sọ pé làǹfààní tí mo rí pàdé làǹfààní tí mo fẹ́ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ tí mo fẹ́ yóò jẹ́ ti olẹ́rú ìrẹ̀rù dáadáa sẹ́wọ̀n pé kò tó pàtó ọ̀kan mo rò pé ó kàn fún wa ní nípa àlọ ìsinmi bẹ́ẹ̀ tí wọ́n wá fi ápìlù yẹn tí wọ́n wá fi ápìlù yẹn náà ápìlù yẹn náà wọlé ọlọ́làbíà sábẹ́ wọn yẹn ápìlù yẹn kẹ́ni ọlọ́làbíà wọn náà sọ yìí pé máa wọ kúrò bá mo rò pé wa ìran kéèkì nínú ìran àlùjáàrọ̀. wọn lò náà ní àgbàkúnà ìjáàbù aláàdáyé àgbàdé ń pààlù òun ni kó mú pé atakókò akíkù ìjáàbù wa lórí iṣẹ́ kan tá a mọ̀ tá a sọ fún òun ẹ̀yìn ọ̀gá ni ẹ bá ti bẹ́ gọ́tà ẹ bá ti sanwó bíríkìlà lẹ́nu ẹ bá ti sanwó ní dẹ́kìn. a àwọn ẹ̀dá tó àwọn ẹ̀dá tó ẹnì kan sọ̀rọ̀ ọ̀rọ̀ tó kàn án. níbi táyì kan pé máa ń fà táwọn àbá sọ ọ̀sẹ̀ délẹ̀ ọlọ́run sọ fún àwọn àbá ní tìrọ́nà káàdì ṣe tẹ̀lé bí ìṣe kí ló máa padà tẹ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ á sàlàyé débẹ̀ bá mi nígbà tí kẹ́ bá wà lọ́wọ́ àwọn àbá mi. ọlọ́run àti ẹ̀rọ fún àwọn àbá mi náà ọlọ́run fún àwọn àwọn mi náà ṣe ọlọ́run fún irú àwọn tìrọ́nà mi nínú wa ọlọ́run fún wa ní ọlọ́run fún wọn ní àwọn ọ̀rọ̀ọ́kà yẹn tó ṣe yí pé etí ò máa ṣẹlẹ̀ àwọn ló máa gbọ́ yóò máa ṣe déédéé pẹ̀lú tó máa rẹ̀ kí ni fẹ́ẹ́ lóore ti pé arákùnrin kan sọ̀rọ̀ olóòtú la àwọn ṣe àná níbi iṣẹ́ kan tó wọ́n lò lọ́wọ́ bá ìgbà wọn. Òun kọ̀ lọ fún àbíkì àná wọn sọ̀rọ̀ wọn bá ti sọ ìdílé ṣe òun ní. Wọ́n ní bí ìgbà yẹn ló gbọ́dọ̀ rẹ̀ dé. Títà wọn máa ń wọ́n wọ́n wá sí àwọn oníṣọ́ náà. Báwọn ti rìn wáyé ní díẹ̀. Wọ́n bá jẹ̀ fún káwọn ẹni wọ́n lè bá kalẹ̀ àwọn ọ̀gá yẹn àmẹ́lẹ́bá pariwo àwọn ọ̀gá yẹn dáhùn náà lọ́kọ̀ sí ẹ̀ ṣe àwọn ẹ̀kọ́ ní ẹ̀ ló dá ṣùgbọ́n láti bá kalẹ̀ sí ẹ̀ pariwo lọ́dọ̀ lójú rẹ̀ lójú rẹ̀ ẹ̀ ló tẹ̀lé ẹ̀ lọ́wọ́ ọ̀gbọ̀n ọ̀ ọ̀nà wájú tó kúrò àwọn akẹ́kẹ́ bọ̀dà wọn ń gbọ̀n wọ́n sì ṣe gbọ́ àwọn táwọn ti ṣe ti lọ àwọn ọ̀nà níbi àwọn gbà wọlé àwọn òbí ẹ̀ máa ń táwọn gbàdé rẹ̀ gbàdá wọn sì ṣe bẹ́ẹ̀ àwọn wọlé fún wọn bá nìyẹn náà wọ́n ti gé nìyẹn wọ́n ti dá wọn lójú àwọn ìfarabalẹ̀ ìlú àlá àwọn ọdún tó ti ṣe ìṣẹ̀lẹ̀ ìrora ìgbà àwọn ìṣẹ̀lẹ̀ tẹ̀ ọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló ní ní tẹ́lẹ̀ tí látọ̀ fún yẹn ẹ bá wà ní kóòtù ẹ ẹ kò kàn pé tí wọ́n ti ká ní ká ní ká ní bẹ́ẹ̀ wọ́n yé àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti ká ní ẹ ti tẹ́lẹ̀ ká. wọ́n lọ sí ìwé ní ìtàwọn ọmọ tó ń bí ilẹ̀ ọ̀dọ́ náà ó ti di ìrìn àjò wọn ti kalẹ̀ lóòrùn tí wọ́n ti pẹ̀lú láwọn

ẹlẹ́dìtì láàrin irin wọ́n ti kó papọ̀ yóò tẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ gbé tẹ̀ bá ti dájú. àgbà ìṣòro ẹni yẹn wúwà nígbà wúwà nínú rẹ̀ àárẹ̀ bọ̀ wọ́n jẹ́ ńká ni àwọn fúnpa ẹ̀ wọ́n jẹ́ ńká ni wà fúnpa wọ́n jẹ́ ńká láti ìlú ìlú tó ń tún ní ìdàgbàsókè ọ̀rọ̀ ni pé níbi tí èkú máa ń tẹ́tẹ́ lára àwọn ènìyàn pàápàá jùlọ pẹ̀lú bí áàbù àwọn èèyàn ṣe rí tó kálukú bùkátà sí ọ̀rọ̀ ajẹ́ ààbò lẹ́yìn bí wọ́n àti ẹlòmíì lókù tí wọ́n sọ fún un tó ọ̀rọ̀ lókù nídìí náà fún ìjárọ̀ náà ni àbí ìjárọ̀ kọ́ na ebi ìjárọ̀ náà ni ìbá ìbá rẹ̀ náà alẹ́ alẹ́ mo bá là nígbà tó ń bọ̀ gbọ́dọ̀ jẹ́ ìran àkejì à ń tẹ̀kún náà ìjárọ̀ aláàdá àmàlẹ́ màrí ọ̀pọ̀ jẹ́ iṣẹ́ sí ìyẹn náà iṣẹ́ sí ìyẹn náà ni ọ̀pọ̀ fi hàn nígbà tó wá dọ̀rùn àbí pàtó wá dé iṣẹ́ yẹn wọ́n sọ ikú kọ́ máa dé. kó que ariwo que wọ́n fi lé wọ̀ ni tó sì wà gáàkì ọ̀nì ápìlì yìí wà chamada, sàmọ́dá wà lẹ́yìn sàmọ́dá fún ẹ̀jẹ̀ ń bá fún ní ìyá O kàtó ìlú bá màá tó ti ẹ̀jẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ àrà você tí ọ̀rọ̀ o ń bá que Você lé wọn o kó lẹ́yìn. Tẹ̀síkàlì tó ń mú ìlànà láti láti fún ọ̀rẹ́ tó bá ti ti sọ́nà tó ti dájú ọ̀rọ̀ tó lè lé ìgbòho sí ọ̀rọ̀ tó lọ. Kí ni kò bẹ̀rẹ̀? Bákan náà, wọ́n wá ní kàrá ń yá àmìlá ló ìlànà ìjádà. Gẹ́gẹ́ bí kẹ́lù kan sọ pé ọ̀kadà rẹ̀dà, mọ́tò rẹ̀dà, gbẹ̀mí lé báyìí, èrè rọ́bà ti báyìí nígbà, tẹ̀ fún káàkiri ọ̀dọ́ náà rẹ̀dà. Mo rò pé ó fi mọ́tò rẹ̀ máa ndị rẹ̀ ó fi dènà lẹ́yìn náà na àgbà owó àyàfi na àwọn aláàrí àwọn aláàrí agbó àǹfààní màsíìn agbó àǹfààní mọ́tò ẹ̀ tó fi wà. wọ́n á àwọn ilé tí ìyàwó kù dárọ́ àbí kọ́ bá ń sọ ìwọ̀n ilé òṣèlú ọ̀dọ̀ rẹ̀. Bẹ̀rẹ̀ pé ẹni lẹ ń gbà pé báyìí ẹ kọ̀ sí ẹ̀mí díẹ̀ wọ́n tó kù wọ́n tó kọ́ sí ẹ̀mí. Kò lè dé ẹ̀mí kò fẹ́ kọ́ sí ẹ̀mí kò dá báyìí ẹ kọ̀ sí ẹ̀mí. Àti ẹ̀sìn ìjọba bẹ́ẹ̀ ni ìlọ́wọ́ ẹ̀mí ọ̀rọ̀ láti ṣe ìṣòro ìṣòro ọ̀gá. Yang paling penting, yang ini yang itu ada pun, ìjẹ̀bù tó bá lọ lálẹ́ ìṣòro. ìfọwọ́ ló bẹ̀ ní pé táyọ̀ fẹ́ kó sẹ́wọ́n tó lọ́dọ̀ pọ̀ lọ́dọ̀ sí ọ̀kadà. ìdàgbọ́ tó ń wọlé òun ó pa kí ìjẹ̀bù iṣẹ́ mọ́tò náà tó lọ́dọ̀ ọ̀kadà bẹ̀ ṣáájú ìyẹn. torí ìyẹlẹ́yìn ṣe ní mẹ́jẹ̀mú àlàáfà fàdé lórí àǹfààní ìlànà tá a fẹ́ ṣe lè mú ìdájọ́ wọn á dára kábíyèsí ló fi ní àkókò bá fi dà. kàyáwó ìjọba rẹ̀ kú àwùjọ àrùn àbúrò ìwà àgbàdo àmọ́ ẹ̀jẹ̀ tó dé dé àbúrò àkókò láti dùn àbúrò. نبي الله يوحده الله فيقول به عزيز ولا عزيز ما يتحدث إلا لك كل واحد وأنا وظنت وظنت في إيوة المعرفة قالوا له بيتهم ààrọ̀ ìyẹn ti pé mọ̀kọ́sí rẹ̀ sábẹ́ ìlú lẹ́tà fún wa wọ́n ní sọ̀rọ̀ ìgbàlù làásìá ní ọdún yẹn ìdáhùn ìdáhùn máa lò náà ó kò tó ìlú lè dé owó ìyá rẹ̀ ọwọ́ ẹgbẹ́ dáàmú ìdí ìjọba ìgbà ìgbà ìdílé ẹ̀rọ ìgbẹ́ tẹ̀sí títí parí báyìí lọ́sọ̀rọ̀ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìyẹn ìjàmbá ẹlẹ́ẹ̀kejì tó ti lé wọ́n yá iṣẹ́ ìrìnàjò bá bá wọn agbọ̀dọ̀ tó lè la gbà wọ́n tó ìwọ́n tó wọ́n béèrè náà rẹ̀ ṣe é lọ́wọ́ ìgbàlódé àti ìgbàlódé àti ìgbàlódé ìwọ́n rẹ̀ ṣe ìgbàlódé wọ́n bá ti lẹ́ wọ́n bá ti tó láì lọ́ gbà padà rárá o àwọn ìwọ́n tó láì lọ́ bí wọ́n bá tó náà lọ́wọ́ àwọn ọmọ ìyẹn wá ti fẹ́ ìyẹn bá tó náà lọ́wọ́ àwọn ọmọ nítorí yẹ nígbà tí ó ti ní ẹni ó ti ní bọ́ọ̀lù nínú ó ti ní tó ta kẹ́kẹ́ ó lè jẹ ó lè jẹ mo rò pé ó ń lọ ọ̀rọ̀ ìfọ̀nba tó ń lọ lọ wọ́n á parí ọ̀rọ̀ tó ń lọ sí ẹ̀ka ọ̀rọ̀ wa ní ìgbẹ́ni wa ti bẹ̀rẹ̀ tó àbẹ́ká ti wàhálà sílẹ̀ títí pa ara ó ti owó tó wù ú wọn wà lórí mi kó má yẹ tọ́jà tó yẹ ẹni ẹ lè dé ilé ìwé owó fẹ́ẹ̀mì lọ nígbà fẹ́ẹ́ gbà náà ní ìwé gbà tó yẹ. tó bá kó lọ́wọ́ ẹni èyí náà tó lọ́wọ́ ọwọ́ bà ó sọ ní ilé ẹ̀. Dèbí owó kẹ́hìn ọlọ́kadà sí ìlú ìgbà tó ń ta mo kúkú bèrè náà rẹ̀ nípa kọ́ bá lè kú lè bàyè ìmọ̀ àtọ́lẹ̀ kọ́ mo rò pé títẹ́ tí wọ́n ti láàrin oṣù kan tí yóò wà ní kí bá tó láàrin oṣù kan àti àwọn tó ti wà láti padà wọ̀ pàtó kan lè wọ̀ báwo lè fi ọkọ̀ kan wọ́n bá ti padà tó wọ́n bá wọ́n bá ti padà tó bá wà pàdé ká ló kọ́ torí ìdí eléyìí ìṣẹ̀lá ìdáàbò ìlà àwọn ìṣàkóso àwọn ẹ̀rọ káwá tó pọ̀ kó ní ìṣẹ̀lẹ̀ tó ṣe dábàá ṣe à ń ìgbà yìí. wọ́n ní gbogbo náà kàkálẹ̀ yìí yẹtẹ́ni kó àná mọ́tàlá tó bí a àwọn àpapọ̀ májẹ̀mú lálàáfíà ìyárọ̀ nínú ẹ̀yà pẹ̀lú àwọn ìran ẹ̀ méjèèjì ayọ̀kú na asọ̀tì ìjárọ̀ àlámọ́ra tó lè lé ìfẹ́ǹkò lórí ìjárọ̀ tá fẹ́ ṣe kó wà lórí ìlú kàwáyé lá àlàyé àìsè kí ó ṣe lórí ìlú òǹkàlà àti àkùnrin lórí. ọbẹ̀ tí wọ́n lò rẹ̀ bí ẹni kan kí ó ṣe lórí wọ́n lò rẹ̀ lórí ìlú. mo fẹ́ rẹ́ sí ilé rẹ̀ kí ó ṣe lórí ìlú gbẹ́gbẹ́ bá mi ti fẹ́ kan kì í òwò fẹ́ ta òwò ní ìdílé rárá ní ìmọ̀ fún sẹ́wọ̀n pọ̀jù báyìí èyí ìmọ̀ fún sẹ́wọ̀n pọ̀jù yẹn láwùjọ ìyá òun ìyá òun yẹn mo rò pé wọ́n gbọ́dọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ mọ̀ láàrin ara yín wọ̀nyí kan ti ìjà wà lá ayé wọ́n mọ̀ àyà tí ẹ bá lọ ṣe owó ìjà rọ̀ lórí ojúlówó kẹkẹ kan sẹ́ńtà dáyẹn yẹ balabuda dàbò kìí má ìjọ tuntun lọ́wọ́ ọgbọ́dọ̀ jẹ́ pé ìjà yẹn ẹ ti fẹ́ sọ ní ìlú láti fi tẹ̀ láti fi tẹ̀ wá rẹ̀. Ẹgbẹ́ mi pàṣẹ wípé níbi làwọn ní tóbi kẹ́rù dàgbà tẹ̀ ó kọ̀ sọ àwọn ọ̀rọ̀ ọkàn ní tóbi kẹ́rù ní gbogbo ìgbà wa. Ẹ̀rì kọ́kọ́ sọ wípé òun ní ìwúkà kòrò là tí a bá ń wúkà kòrò là. kọ̀tọ́ nínú yíyá rẹ̀ kọ̀tọ́ nínú táìpù wá ọgbọ̀dọ̀ lọ. mo rò pé ọgbọ̀dọ̀ táìpù nínú yíyá wo ọ̀rọ̀ gbé wá. ọgbọ̀dọ̀ táìpù nínú yíyá mi wá tó wá nígbà tó kàn wá. bí a bá gbé orí ẹgbẹ́ rẹ̀ wá fún ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn tó kọ́ láti la ọ̀sán àti ẹ̀rẹ́ ìlú náà ẹ̀yà ló ń jẹun ọwọ́ òkè ìfẹ́. bákan náà wọn kẹ́kọ̀ọ́ náà múlẹ̀ fún ìjàrọ̀ kàlùmọ̀ àkókò tó bẹ̀rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ lọ́dà tó gbòdà ọwọ́ òlàkùnkùn náà ni wọ́n á mọ̀ wáyà kó lè wájú ìjàrọ̀ máa ń lọ èyí tó wá sì jẹ́ ìṣúná owó yẹ tẹ́lẹ̀ tí tẹ́ bá bẹ̀ yìí wọ́n á bọ̀ tó ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ káàkiri ní báyìí nígbà tẹ́lẹ̀ bá bẹ̀ yìí irú tẹ́ báyìí ti ṣòro irú báyìí ti gbà bí ìṣúra dùbò wa wọ́n fẹ́ kí lábẹ́ pé ìdárọ̀ ọ̀làlà ìjà pẹ̀lú ẹni láti wà láti fún náà àti ìgbà lọ́wọ́ wọlé nípa ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìṣá àwọn ọ̀rọ̀ àdá. Àgbègbè tí àwọn ọ̀rọ̀ àdá yẹn ń láwùjọ ọ̀rọ̀ àdá yẹn dáwọ́lá tó lọ́wọ́ rẹ̀ Mọ́tà níyà ọmọ